you ẹjọ ìyàwó mi ó wà níbí wà ní ó rọbí báwo ni condition rẹ. Oh, ìyàwó yìí ti bímọ congratulations wọn bí twins. oh god. kíkí dókítà ní sọ fún ẹ pé kò wá kà kó má tó bí twins ti give up. Eh! ó ṣe kí ni. Ah, ọkọ ẹ máa. ìyàwó mi. ẹ máa take heart. ìyàwó mi. ẹ sọ pé eh? ó ṣe kí ni. Ah, ah, ẹ má ṣe báyìí. àwọn ẹni sùn. dókítà. tó bá possible kí n kọ̀ rẹ́ nìkan tó kàn máa take over seat mi ní ọ́fíìsì ah mi ò ní hesitate kò stress ẹ ti pọ̀ jù but mi ò ní choice. ó ti ẹ̀ láìkẹ́ bó ṣe rọra mi ò ní choice ẹ̀ ìwọ náà mọ̀ pé ò ní choice because ojú ọ̀rọ̀ àwo làwo fi ń gbọ́ bẹ́ẹ̀ ojú mẹ́wàá ojoojú ẹni ojú ẹ̀ náà ló máa fi ṣe é wọ́n ló lè ṣe é wọ́n ló lè ṣe nǹkan ẹ o. ìgbà tẹ́yìn sọ pé mi lè ṣe nǹkan mi mi mo lè ṣe nǹkan mi what if tí mo bá marry mi ò rò pé mo máa lè cope. Ah, wàá cope ọkọ mi wàá cope dáadáa tó bá marry tó bá marry nǹkan so kí ló mean ah, ah. timing ni ìwọ ló kò máa mọ bó ṣe máa ṣe schedule lẹ tó máa suit gbogbo nǹkan tó fẹ́ ṣe tilé wàá fún ní time tiẹ̀ ti office wàá ṣe ní time ti tiẹ̀ wà á mọ̀ gbà tó fẹ́ sóúnjẹ fọkànlé wà á dẹ̀ ó máa rain time ẹ lọ́fíìsì so that á suit iṣẹ́ ẹ ó máa ṣe gbogbo ẹ̀ déédéé ni o wà á mójútó ti ilé wà á dẹ̀ mójútó ti ọ́fíìsì ah ò ní jẹ́ kẹ́lòmíì gba ojúṣe ẹ̀ ṣe ìwọ ló máa ṣe nǹkan ẹ fúnra rẹ. Mm. Hmm? thank you mom you're welcome thank you. moreover kò máa rántí company tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n head lẹ́nu yìí èmi àti bàbá ẹ̀ astrive ni kó tó di pé a build ẹ̀ kó tó débi tó dé yìí so o ò lè kàn sọ pé ẹ o fẹ́ gbé fún yàn kan àà ah, ah. ah, ìwọ ló ní ìwọ ló ní ìwọ ló ní ìkan ẹ so ìwọ náà ló máa ṣe Natasha ó mà ti sùn dìde. oya oya oya oya oya I think you should just go to bed pẹ̀lẹ́. mo wà òkè. Oh. kí Toyota ni mo lọ mú jàre kí èlé mo dẹ̀ fẹ́ mú. Ah, a máa wá bẹ́ẹ̀ <laughs> ẹ má wọrí. àǹtí Rebecca. bẹ́ẹ̀ ṣe ń pè n kò lè gbọ́ ohun tí yín tí ní tẹ́ bá pariwo jù sáré sọ ọkàn já ni. èbè Rebecca o Rebecca. èwo la ariwo kíní tó ń pa ojú ayé òsì náà sì ló ń ṣe ṣé bí o ti pè mí ti gbọ́kọ́. ó lè wá màpọ̀ bọ̀ ó sì dáhùn. bó o ní ìjà ọmọ àlùbáríkà. mo wà òkè nkan to ṣẹlẹ̀ ni pé Lexus mo fẹ́ gbé jáde Camry ni mo mú ẹjọ́ nítorí ọlọ́ọ̀ mi change ẹ̀. ṣé tọ́wá ni mo bínú sínú. tó <laughs> lè dá àmọ́ báyìí. <laughs> ó wà lára yín ẹ̀yin yẹn. ẹ ń dùn sí ni. kí làwa fẹ́ ṣe ẹyin náà bad. Ah! àwọn <laughs> ọ̀gá o ó èbí kà. ẹgbẹ́ lọ ra fi ẹ ṣe gan. ó dáa. ẹ gbọ́kọ̀ jáde bá wọn o. Ah, ah, tí mò ń lọ bí iṣẹ́. àwọn ìbéèrè ìbéèrè àgọ́ rẹ̀ ti ẹ̀ pọ̀ jù wọ́n lọ ń dá lóhùn ó lọ sí géètì kú ń lọ ìyẹ́ ń pè ó dábò jẹ́ bá ara nǹkan bọ̀ o. sàmọ́ bóun ṣe jẹ́ sí mi pọ́ rẹ́ mi ni ok ẹ̀yin lẹ ṣe mọ́tò ẹ̀ bọ̀tún ó fẹ́ rí ó fẹ́ rí gbogbo yín mo ṣe ní kí wọn náà máa bọ̀ ọ̀yá o. ẹ gbọ́ nínú yín ta ló bá mi ṣe mọ́tò mi. kọ́lá mi. ah ayé ẹ fẹ́ ta àjùtà mi kọ́lá ṣùgbọ́n ló ṣe èmi ni sà. ìwọ ló ṣe ìyá sọ báyìí ti ẹ̀fẹ́ ta torí kó sọ pé wọ̀ ni ṣé o mọ̀ ní ká fi sọ pé bóyá ta ló ṣe mọ́tò mi no problem ó sì máa farabalẹ̀ ẹ́ ọ̀gá wọ́n tún question tó fún mi anybody ló lè dà wọ́n lóhùn. àìfarabalẹ̀ rẹ̀ yẹn náà ló fi ba mọ́tò mi jẹ́ kọ́lá dúró ná tẹ́ ẹ bá fẹ́ ṣe mọ́tò tẹ́ ẹ tú radiator yẹn tẹ́ ẹ ju omi ẹ̀ dànù tẹ́ ẹ bá parí mọ́tò tán kí ló yẹ kẹ́ ẹ ṣe sí radiator yẹn a máa rọ omi sí so tẹ́ ẹ bá wá rọ omi sí kí ló yẹ kẹ́ ẹ ṣe sí radiator tẹ́ ẹ rọ omi sí yẹn a máa cover ẹ̀ tó ní láti wà ní. o wá cover radiator yẹn. Kọ́lá, Kọ́lá, ó rọ mi sí rẹ́díétọ̀, ó ò dé kó báyìí. Dúró, ṣé kò ń ṣe áfítà àgbà tó parí mọ́tò yìí? Wá lọ lọ lọ bí ẹ̀mí ìyá alárúkọ over two hours. to Ìgbà tó ṣe wá padà sí ṣọ́ọ̀bù ló ṣe wá estate lọ sí ẹ́sítẹ̀tì ọ̀dọ̀ wọn. Kàn, hmm. àti ọmọ distance the wà láàrin ṣọ́ọ̀bù wá sí ẹ́sítẹ̀tì ọ̀dọ̀ wọn. Ah, ah, Kọ́lá, Kọ́lá, ah. keep short keep your dirty mouth short now orí kókó mi wọ̀ ìwọ rò wípé o cover radiator bó ṣe rò wípé o cover radiator yìí bẹ́ẹ̀ náà ló ṣe máa rò láti lọ sọ́jà lọ ra tuntun jacket ní tó máa gbé sínú mọ́tò wọ ọmọkọ́mọ. wo ọ̀gá yín ló kó bá because mi sèmi níbi tó important tí mò ń lọ mọ́tò ọ̀gá yín lèmi máa gbé ó dẹ̀ máa sọ ọjọ́ tó máa ra jásikẹ̀tì mi tó máa ṣe mọ́tò mi tó máa gbé fọ́gà yín tó bá ti parí ọ̀gá yín máa pè mí mo dẹ̀ á gbé mọ́tò mi. ayé lọ jà mo rò fọ́yìn mọ́tò ta ló fẹ́ gbé mọ́tò tí ọkọ àti ẹjọ́ rẹ yẹn yẹn ní kí n má mọ ohun tí mò ń ṣe ìdúró ni mo fẹ́ bí eléyìí nǹkan ṣé o mọ̀ pé aláṣọ kan kò láṣọ ni mọ́tò ẹ̀yọ̀ tẹ̀mí orú káàkiri yìí ìmọ̀ á gbé fún wọ ìwọ máa gbé lọ nítorí pé ọmọ ba mọ́tò jẹ mo fẹ́ béèrè ọ̀rọ̀ ṣé ní bíi two weeks ago pọ́mọ iṣẹ́ ta ló wá bàbẹ̀ èmi ni èyí tí wò bá wá bàbẹ̀ tí mo ti lé ọmọ yìí dànù tó máa ní opportunity láti wá ba mọ́tò tiẹ̀ jẹ́ tó máa fi di ọ̀rọ̀ báyìí. ẹ bọ tí nǹkan tó ṣe fún wọn last time yẹn tí mo fi bá a bẹ̀bẹ̀ kó burú tó lè ìwọ mọ̀ pé mo fẹ́ lo mọ́tò ilé àná mi mo dẹ̀ ń lọ. ẹ̀dá lé àtẹni tó ń bá sọ̀rọ̀ gan-an ìgbéyàwó àgàn ni kò bímọ ó yẹ kó gbé mọ́tò ẹ torí pé àjọjọ́ rẹ̀ mọ́tò ẹ̀yọkọ̀ tí mò ń rú kiri lásìkò yìí nìyẹn ǹjọ́ gbádùn mi the only thing tí mo lè ṣe ni pé èmi máa bẹ̀ ẹ́ ẹ̀bẹ̀ tí mo dẹ̀ máa bẹ̀ ẹ́ máa bẹ̀ ẹ́ torí nǹkan méjì àkọ́kọ́ a lè fẹ́ gbò légbò lé ká máa fi dá oúnjẹ kọjá tó bá jẹ́ ta ló ti lọ ṣe mọ́tò mo mọ bó ṣe máa bínú sí but ibi ìbàyí tó ṣẹlẹ̀ yìí jọ má bínú fi yá sí mi lára fúngbà fún nǹkan tíntínní condition ti máa gbé kalẹ̀ jẹ́ kó bá ẹ lára mu. sir Kọ́lá sà ó dùn mí nú púpọ̀ láti ọjọ́ tó ti wọbí ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ ọ̀ǹtí ijọ́ tí mo rí lórí social media tí wọ́n mú Evans serious yẹ yeah, serious bẹ́ẹ̀ bó ṣe serious yìí bó ṣe serious yẹ wojú ẹ̀ tó bá shave tí ò tí ò ní tí shave tó clean up ṣe mọ̀ kó jọ Evans ìyẹn notorious kidnapper yẹn ṣe mọ̀ kó jọ ìjọ ìlàyà mi ti ń já pẹrẹ létí Evans nìyí torí gbogbo òwa ẹ̀kọ́ yàtọ̀ sí bí kò dárùn sí mi lọ́rùn bí kò ṣe yóò lè tètè fẹ́ sọ́bìrì ẹ̀ gbọ́ lẹ́yìn kó yá lọ ra jasket kó gbé tuntun sí kó gbé mọ́tò ayé lọ́jà fún kò jù bẹ́ẹ̀ lọ ìdájọ́ mi nìyẹn láìsí yẹn wàá ṣe freedom with speed. Um, but how many hours ni ẹ wá máa tẹ̀kì mi báyìí. jábìlẹ̀ rẹ̀ gbàtíwèrè máa rówó gbà máa rówó fèrà. kò tó ẹsẹ̀ gan ni mo fèrè wá sí ibi iṣẹ́ làárọ̀ yẹn ọ̀gá. ẹsẹ̀ náà ló máa ẹsẹ̀ náà ló máa bẹ̀rẹ̀ lọ́jà lọ́ra kò sí bó ti bá a jẹ́ ni ó máa lọ́ra. ọ̀gá ẹjọ́ ẹ bá ń bẹ̀ wọ́n ẹjọ́. bó ṣe ní kí n jọ yẹn orí ẹ ti dà orí ẹ ti dà máa ń dópa ẹ fún àwọn ọlọ́pàá wà láì tàlà mo lè kúrọ́ mọ́ ẹ mo lè sọ pé bá Evans ṣiṣẹ́ kò sí tí lè sọ. ṣé mi ni màá tún wá fowó jásikẹ́ẹ̀tì lẹ́bàá ọ̀rẹ́. ẹ ẹ yanjú ẹ ìdí ọ̀rẹ́. ń bá Evans ṣiṣẹ́ ẹ bọ̀ ìgbà tí wọ́n gan lọ nísìn ṣé bóòlù ló ṣe fẹ́ kèmi ṣe ọ̀rọ̀ mọ́tò. ṣèyí fún mi ajala ní òdìá agbájá tá a fowó rọ̀bọ̀ amóbọ̀délé tọ́ ọ̀pọ̀ lóṣù kí wàá ní ìyàtọ̀ nínú ajá tọ́mọ̀ ṣèyí fún mi ló kà mí ṣìnà ni mo ní fred ń ṣe tí mo fi sílẹ̀ nǹkan tí tóbi ló bá ṣe fún mi gan ju ṣìnà lọ. mo bá ìṣòro látara ohun dẹ dá mi lọ́rùn ẹ òun dẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣe owó tí mo ní kó yá mi yìí mi ò ní kó fún mi mi ò ní kó fún mi mo fẹ́ fi ṣe business ni and to God who made me sori àwọn tájọ wà ní orí business yìí gbogbo wọn ló ti san owó títí wọn èmi nìkan ni mò ń dá wọn dúró and baby, tó bá rí profit tó wà lórí lórí lórí business tí mo sọ yìí <laughs> it's very big it's large. wọn náà tí bá ṣe irú business yìí sì tí mo rówó èmi náà lè máa ṣe bí ọkọ lórí ẹ máa máa ṣe ẹ̀tọ́ tó kàn ṣe fún ìyàwó máa lè máa ṣe fún ẹ i can go out there and get you stuff gbogbo nǹkan tí wọ́n ń ṣe fẹ́mi èmi á lè máa ṣe fún ẹ. Tóbi, I heard you ó yẹ kó mọ̀ mí dáadáa náà tí mo bá máa ṣe mo máa ti ṣe but i'm not ready to do anything for you now cause i'm not happy with you tó bá wò mí dáadáa ni ó máa rí pé inú mi ò dùn sí ẹ mo ti lẹ́yìn lẹ́sìn mi mi ò ṣòwò àṣedànù mọ́. baby. times ló fẹ́ máa ṣe mí kó máa bẹ̀ mí you keep begging i forgive you beg i forgive. natasha natasha but you always tell me that you love me. Mm love indeed ló fi ń keep láti máa hot mi ó mọ̀ pé love ó dàbí wax candle ni ó mọ̀ pé the more tó bá ṣe ń hot ẹni tó love ẹ ó máa máa reduce nípa jíjó ẹ ni. ìfẹ́ ò kì í rí fault. shut up jọ torí mo dẹ̀ love ẹ ló ní kó máa ṣe báyẹn sí mi ṣo fẹ́ gbọ́ mo ti gbọ́ ni mi ò tí ì gbà. Natasha tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi ó dé jọ́ torí Ọlọ́run má ṣe fún mi torí ìfẹ́ ṣé fún mi torí Ọlọ́run ṣé fún mi gẹ́gẹ́ bí ẹni tó lóun rẹ̀ sí rí mi gẹ́gẹ́ bí ẹni tó lóun rẹ̀ sí tó yẹ pé o láti ṣe láàánú tó o dẹ̀ gbọ́dọ̀ má ṣe o dẹ̀ jọ ṣàánú mi ẹ má jẹ́ kí ní opportunity ìbọn mú mi lọ́wọ́ jọ ń torí Ọlọ́run. guy ọkọ. ọ adéjà rẹ. ìyàwó báwo ló ṣe wà àwọn ìjọ torí ọlọ́run máa ti lọ jọ mo fẹ́ kó wá help mi fún kankan yẹn ṣeré um, ọ̀rọ̀ ìjọ torí ọlọ́run mo fẹ́ kó bá mi dá sọ̀rọ̀ tí ó wà lẹ́yìn oh, please yeah uh, help me to talk to her John. Natasha uncle Taiwo. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ni mò ń gbọ́ nínú ilé látẹ̀kàn bọ̀ torí ni ò jẹ́ kí n dá sí i bébì tí a bá gbàgbé ọ̀rọ̀ àná a kì í rẹ́ni bá ṣeré please inú mi á dùn tó bá lè bá mi forgive ọ̀rẹ́ mi jọ̀ọ́ torí ọlọ́run n tó béèrè lọ́wọ́ ẹ ó kéré gan-an nínú orí tí ọlọ́run ṣe fún ẹ. please rí gẹ́gẹ́ bí àgbélébùú ẹ bá mi gbàgbé. your cross nǹkan tó mí nìyẹn. You did not understand believe me, I'm your cross, baby. Thank you very much. Mo ti gbọ́ yín Promise. Oh, why not? God bless uh -uh. you. Amen. Ọlọ́run á pín ẹ lé bó ṣe pọ́n mi lé. Àlọ́ ọjọ́ òní ṣe yẹ. Òde ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ọmọ ìyá ẹ̀ ah, ah, náà bọ́ bá bẹ́ẹ̀. Màmá Mo wá wá ó máa ṣe fún ẹja rí. Please sit do the transfer now now please my lord. Uncle Taiwo I take care. Oya press it press it. Tobi o oh, crazy mm, go. Ami o mọ̀ pé mo mọ password. Go and sit down Joe. What's up? How are you? Tobi Loba. Ẹ eh, mo lọ tí mo where are you coming from? Tobi Loba. Eh, eh, yeah. Who is she? That's when you call now, Natasha. She will not you Oyinkan money. That's my cousin. Your cousin? Yes àyìn ah, ọkùnrin mà burú o ìwà ẹ̀yin ọkùnrin ò máa dá o cousin ẹ̀lẹ́ ń romance ara yín. Ah, ah, Natasha wíwí tó gbọ́rọ̀ lọ romance ló ń lọ ó ti jìnnà jù náà ẹ ò rántí cousin ìwọ náà dẹ̀ ranjú mọ́ mi ò dẹ̀ lè sọ̀rọ̀ sọ̀rọ̀ náà o ṣáà gbọ́ nǹkan tó ń sọ Natasha she's my cousin o ò rántí ẹ̀ ni. come over here come come súnmọ́ mi cousin ẹ̀ ló fi makeup yẹ láṣọ. Hmm, plaster ojú ẹ ti pọ̀ jù ní ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ mú ìdún yẹn òun ni mo ṣe fojú yí. shut up Tobi shut up. I just shot it. are you mad? kí ló fẹ́ tí mi ṣe fún ẹ? Tobi o máa béèrè owó mo máa fún ẹ lówó ó béèrè iṣẹ́ mo fún ẹ níṣẹ́ Tobi mo ra mọ́tò fún ẹ. Natasha, it's what not is what it? you're thinking. Seriously, it, is not what you're thinking. O de o de ń rojú báyìí o de ń wò. Ṣó dáa kí n pe mọ́ mi pé kò má wá sílé mi mọ́? Ẹ ṣó O de lè sọ̀rọ̀ o de bẹ́ẹ̀. Natasha ìwọ náà ló ń bẹ ó ń bẹ ẹ. Kọ́sì mi ni. Fine, this same chair ni mo rà fún ẹ three months ago. Yeah, yes, I remember. Right? I still have the receipt. Lóde sọ pé dùn wọn abẹ́lẹ̀ kan. Eh, igi ẹni o. Yeah! Yeah! Ukwu. Ah, ah you can't do that. You you can never do that You're me. Wicked. Oh, yeah. oh, Natasha. You're wicked. Natasha, Natasha, you see. And you. Natasha, you know how much I love you. Husband snatcher. Yes. She... Do you realize you told me We're going to get married the next three months. Yes, we are. We are still getting married and nothing is going to stop it. My ever call number mi mọ́. Ah. Má lè jẹ́ kí n rí ẹ nílé oh, Natasha, you can't do that to me. You can't do that. Natasha, you can't do that to me. You. you... Sorry. Má sunkún. Mo bí pé tóbi ló bá lè hu irú ìwà yẹn. Ṣebí Monica tó yẹ ká gbóra ṣebí. Tóbi lọ́ọ́ bá a. I don't even want to think about him. Tóbi ló bá ní fóònù mi tó fi máa ń pe obìnrin. Mi ò tètè understand ẹ̀. Tí Tóbi ló bá bá lóun fẹ́ lọ execute contract kí n máa fóun lówó. It started from a hundred thousand three hundred thousand ìgbà tó yẹ ó ní one million mò ń fún un. Lóòótọ́ ìgbà tí Tóbi ló bá béèrè five million naira lọ́wọ́ mi. I gave it to him mi ò mọ̀ pé wedding ni Tóbilọ́ba fẹ́ fowó mi ṣe. Èmi ò. This is a big to me. Natasha, ọkùnrin tó ń dá ń bọ̀, irú àgbélébù wo ni tèmi ṣé mi nìkan ní. Oh my God, oh my God. Oh my God. I can't take it anymore. I can't take it anymore. please. sásá oríṣiríṣi ọ̀nà la lè tú ìfẹ́ sí oníkálukú ló sì lè fún ìfẹ́ nítumọ̀ tó bá wù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi o àti rírí tí mo ti rí lẹ́nu ìgbà tí mo délé ayé ìrúbọ ni ìtumọ̀ fẹ́ tẹ́yìn olóòbò ń pè ní sacrifice. oh sacrifice. Mm definition ìfẹ́ ní láti ṣe pẹ̀lú sacrifice. ìrúbọ túmọ̀ sí n tí ò rọrùn fún yàn rárá láti ṣe ṣùgbọ́n téèyàn ṣe yálà fún òbí ọ̀rẹ́ àbí ọmọ kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè gbáyé rọrùn ìtumọ̀ rúbọ nu kò wáyé kéèyàn fi ọkùnrin àbóbìnrin nítorí nǹkan kan o bóyá nítorí ẹwà nítorí owó àbí nítorí pé onítọ̀hún dúró déédéé inú ẹsẹ̀ fi òótọ́ nítorí pé tó bá pẹ́ tó bá yá nàta sá irúfẹ́ bẹ́ẹ̀ mọ́ sá téèyàn ò bá ti rí ti ń wù lárò ń tọ̀ mọ́ ìfí òtítọ́ ìdálérí nǹkan kan o ìmọ̀ ń wá látọkàn ni. Rebecca pẹ̀lú definition tẹ̀yìn fún fẹ́ yìí ọ̀nà owó lèèyàn lè gbé gbà láti rí fẹ́ òtítọ́ àbí nǹkan tẹ̀yìn try láti sọ fún mi ni pé èèyàn lè rí true love ní generation tàwa yìí. kì í sọ bẹ́ẹ̀ o amúnà tó ní kálukú gbà rí ìfẹ́ òtítọ́ ó yàtọ̀ síra wọn nítorí pé n tó bá gbé táyé ó lè mú gbé kan èdè. nǹkan tó bá gbé táyé ó lè má gbé kan èdè. Hmm. I don't get. kò yí ọ n tí mò ń sọ ni pé orí ti táyé gbé wáyé nǹkan kẹ́hìndé gbé wáyé. ẹ wo àǹtí Rebecca yìí àtàwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ mú òwe mọ́ra wọn anyways ẹ lọ́ọ́ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe. ọ̀dà ọ̀sẹ̀. jàre aṣẹ́wó alágbèrè oníṣekúṣe olójú kòkòrò. nàtàchà nàtàchà. dádì. máa ṣe sùúrù tàtún ní aṣẹ́wó olójú kòkòrò lórí fóònù. ẹ wo ọ̀rọ̀ àwọn èèyàn wa náà ni. ẹni ní problem ìgbàlódé nígbà ń lò <laughs> àsìkò tí ń rìn báwo ni ṣe gbádùn mọ́tò ẹ. nǹkan tó gbé mi wá gan nìyẹn. kí ló ṣe. mi ò understand nǹkan tó ń ṣẹṣẹ mo ń drive ó kàn ń ṣe gbẹgẹgbẹgẹ ó ń dún. ó já sí kòtò ni àbí. no jẹ́kọ́ bẹ̀ wò bóyá àbùjọba tó jẹ́ pé àwọn joint kan bẹ̀ ok. nísàdé jọ̀wọ́ yà ó sáré wọ wá ní. Um, mọ́tò wá test one yẹn lọ kò dé observe nǹkan tó bá ń ṣe kò bring result kò jù bẹ́ẹ̀ lọ. Um, dáàdi mi ò nílé aláwọn contract mọ́tò mi. kí ló dé tí ò ń wá. ah no ẹ̀yin nìkan ni mo trust so ẹ̀yin lẹ́dẹ̀ má ti ń bá mi ṣe for a very long time. no no no no no no má ṣe mistake sísè mi ṣé wọ́n ní tó ń wọ expert ni. oh really. yes mechanical engineering ni ó read on his own engineering ṣé wọ́n fẹ́ fẹ́ kó tó jẹ́ engineer lásán kó ó expert gidi ẹ kó ìgbà lọ ìgbọ́n tó bá ṣe mọ́tò ẹ̀ wọ́n máa observe ẹ̀ wọ́n sọ wọ́n dẹ̀ ṣe. uncle i'm so sorry dadi wọn ò ní lè drive ẹ ẹ má bínú mi ò ní ìkọ̀kọ̀ mọ́ ẹ̀ lọ. ọ̀rọ̀ drive ẹ̀ báwo ṣé kò wọ́n tó. no mi ò ah, ẹ understand experience tí mo sọ fún yín pé mo ní ìnà ohun tí mo fún yàn ní mọ́tò kò drive tó dẹ̀ pé rẹ̀ mechanic tó fi lọ́wọ́ dídí fence. ok no problem mo kí ìwà láti lọ sáré wọlé wọn ní ṣe tó ìṣe rẹ láti sáré wọlé. ṣùgbọ́n. bàtà ìyàwó yìí pé mọ̀ títí ní ìṣe. lọ ọ̀ ilé ìjọ mo rí olùwàkọ̀mílẹ̀ kí ló kọ̀ mí pẹ̀lú ẹ̀. iye fine irú àwọn tó máa ń wà ní bí wọ́n ṣe pupa láti òkè délẹ̀ wọ́n hmm, pé irú àwọn ẹ̀mọ́ ṣe wà yẹn wọn ò lè ẹ́ bàgbé bùkátà wa mo fẹ́ jẹun mo fẹ́ ra káàdì mo fẹ́ ra fóònù wọn ò lè gbé ojú ìtì máa fi ń tọ́ àti sọ àfi tèmi gan bí ọkùnrin àfi tí ọkùnrin bá máa gbé bùkátà àti ẹ̀ tó máa gbélé wọn láyà lókù táwọn tó yẹ ká máa fẹ́ nìyẹn. wàhálà Mr. Kola eh? Bisade good luck to you ṣọ́ọ̀mù yẹ ọgbọ́n bẹ̀rẹ̀ náà sọ látàwọn àṣìṣe tán nìkan ṣe. ọmọ yẹn náà bá a fọ́ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá sọ wípé ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́ọ̀tọ̀ owó ni ṣé tójú náà bá a fọ́ kó a lọ bá rú ẹgbẹ́ ẹyẹ tiẹ̀ tíṣẹ́ mechanic uncertified mechanic kó wá lọ bárò ẹgbẹ́ ẹ̀yẹ tiẹ̀ kó wá lọ bárò ẹgbẹ́ ẹ̀yẹ tiẹ̀ wọ́tọ̀ you understand tójú wọn bá fọ́ nìyẹn but tí mo ṣe ń wo lady yẹn she is a lot more smarter than that. olóyè gbogbo bá jẹ ti Ọlọ́run ẹ eh. máa fẹ́ ọmọ yẹn. sórí òkú àwọn ọmọ tèmi láìpẹ́ mi máa fẹ́ yẹn kò dé sí nǹkan kan tó lè gbà láyé máa fẹ́ ọmọ yẹn. it's your business then alpha wa ẹ. alpha pẹ̀lú kí ni. kò sí wàhálà ṣé o ti gẹ̀ tí o bá mo kọ ẹ̀ pa àwọn tó ń ṣe. mo ṣe fèsì táyà for the past three hours. mo ti ṣe tire tán mo jẹ́ lójú mi ò ti ṣiṣẹ́. fímilẹ̀ o fímilẹ̀ o fímilẹ̀ o. àwa sínú yìí sọ̀rọ̀ ó ń gbẹnu sí i. ọ̀gá sínú ẹ̀sìn mi ń bí. ayé bẹ̀ta ni àwa sínú ẹ̀ sọ̀rọ̀ ń gbẹnu sí i. ní ọjọ́ gbọ́gbọ́ ìsúná tó kó ìjọ. irú ọ̀rẹ́ wo ni wà àti Natasha ń ṣe? ẹ ṣé ẹ̀yin ò kí ń bára yín sọ̀rọ̀ ni ẹ kì í advice ara yín ẹ kì í bára yín sọ òótọ́ ọ̀rọ̀ irú ọ̀rẹ́ wo gbogbo lẹjọ́ ń ṣe. mọ́mi nǹkan tẹ́ ń sọ òye mi. ó dáa ṣe yí fún mi o ní ẹni tó ń date right. bẹ́ẹ̀ ni ọmọ mi ò lẹ́ni tó ń date and kò kí ń ṣọmọ kékeré mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ and wọ́n mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ tán mo tún mọ ẹni tó ń date tí bá béèrè lọ́wọ́ òun sì pé ta ló dé kò lè sọ pé ọkọ̀ pàtó i mean it's not right. mọ́mi Natasha ń gbìyànjú àwọn ọkùnrin tó ń tẹ̀lé Natasha torí owó ló fi ń tẹ̀lé ó dẹ̀ ń try láti get good relationship but ọkùnrin yẹn kò máa ń tẹ̀lé because of the money she has and oh, she's not even happy èmi gan inú mi ò dùn. abájọ ó mà ga ọ tí bá pé tí bá sọ pé báwo lọ̀rọ̀ yìí báwo lọ̀rọ̀ yìí ó kàn máa change ẹ fún mi ni she be talking about something else I'll divert attention me to another thing so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ma she's not happy. a jẹ́ pé èmi àti ẹ̀ a ní ṣẹ̀ṣẹ̀ lọ́nà wo ma. wọ́n ní wípé òjò pa ìkan rẹ̀ gbogbo wa lè tútù mú o because tójú bá ti tì í ojú máa ti àwa náà ojú òní ti gbogbo alágbára ọlọ́run a máa wá nǹkan ṣe sí ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. wọ pẹ̀lú máa wá sí ilé ààrẹ ìjọ ọ́ìlì mọ́tò ẹ̀ jẹ́ kí mi àti ẹ̀ka jọ exchange number so anytime tó bá ti mọ̀ pé o fẹ́ change ọ́ìlì mọ́tò ẹ̀ wọ́n kàn máa pè mí lórí fóònù máa dẹ̀ wá bá ẹ́ lé gbogbo wàhálà tó ń ṣe kó gbé mọ́tò wá bílé ní gbé mọ́tò wá bílé kò ní sí yẹn bẹ̀ ń bá dẹ̀ ṣe ń bẹ jọ ọ́ìlì mọ́tò ẹ̀ máa dẹ̀ máa báwọ̀ gangan jọ Are you trying to tell me that kò fẹ́ fẹ́ Are you mad? Are you out of your senses? Hey! Wonders shall never cease to happen. Irú Anyways, never argue with a fool. People might not notice the difference. Èmi ò lè máa bẹ argue irú. Jọ̀ọ́ má bínú ìwọ kíní kan onídọ̀tí. Jọ̀ọ́ má bínú ṣo ní future ni. Hmm. Hmm. Kí ni àti mo ní bí. jọ̀ọ́ má fara ní mọ́tò fún mi kó gbé gbogbo bóyá ṣe má dọ̀tí mọ́tò yẹn o. kí má dọ̀tí mọ́tò èmi jó dídọ̀tí. lọ́ọ̀yà mọ̀nsúrù kẹ́sìrò tó gbé mọ́tò ìwábí ó lè ágíù lórí omi tó bá ti lóun ò lè san owó tí mo ní kó san o gbọ́ Yorùbá ẹni mo ní ẹ̀fí líìsì wọn kó lọ ra páàtì wa kakàn gbowó workmanship lọ́wọ́ ẹni tẹ́ bá ṣe. má bàa lọ́jọ́ lọ ra páàtì mi tó bá wù. ọmọ ní sọ́bù wá wá wá wá yóò jà fún ọ. ọ̀gá wà lórí ìjòkó wá ń kígbe ọmọ orí zobo ṣé o respect o ti o wà so disrespectful. ọ̀gá ìwé ẹ má bínú jàre ọ̀fun gbẹmí gan tí n bá dẹ̀ mu sóbò yìí gan-an. wàá kú dànù. mi ní kú àmọ́ ọ̀nà fún mi ó lẹ́pọ̀ mo lè máa ń láǹfààní àti gbọ́ gbogbo nǹkan tẹ́ ń bá a sọ látàárọ̀ o. orí ẹ ti dàrú ẹ̀rọ ṣe ń lọgun oníṣòbò. oníṣòbòde ẹ dákun ẹ sọ mi. jọjọjọ. ẹ kú kalẹ̀. jọ dúró ná. ẹ kú kalẹ̀. ọjà rẹ jọ ṣẹṣẹ mi jọ o débí ìríṣà. à rárá yìí rí. excuse me kí lorúkọ ẹ. àbíkẹ́ ló kọ mi èmi ṣẹ̀ṣẹ̀ débí ni. ọ̀dà dúró dúró olóòdè bí rí. bẹ́ẹ̀ni. ọlábìkẹ́ ló ń jẹ́. bẹ́ẹ̀ni. ṣé ìbejì ni ẹ ni. èmi èsè ìbejì o ẹ̀yìn àti pé ìyá àgbà ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ ó yá ọkẹ ọdọ ìyá àgbà yín ló ń gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mélòó lẹni yín. ẹyọ kan ní ìṣàlẹ̀ dàdú. Eh, ṣé ìyá àgbà yẹn ìyá àgbà ò sọ fún ẹ bóyá eh, bóyá ẹ̀yin méjì lọ bí àbí ṣé. bọ̀dá àtẹnumọ́ yín pọ̀ mo ti sọ fọ́gà pé èyí ṣe bèjì abẹ́yọ̀ làbúrò mọ́ tẹnumọ́rọ̀ ẹ eh, àti pé bí n bá jẹ bèjì táyé àbí kàǹdé ló kọ mi ò mọ̀ jẹ́. ẹ bí lè jẹ́ kó ta tá a máa ta tó ń ta àbíkẹ́ oníṣòbò ìyẹn ni mo fẹ́ lóò má mi lé wa ẹ̀ẹ́dẹ̀kejì yẹn ó kún eléyìí tó kún yẹn. bó nǹkan tó ṣẹlẹ̀ ni pé a níyàn kan tó máa ń wá sí i bó o ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́ni náà ṣe rí. ẹ ẹ dà kó sáwọn ọmọ ń ta sóbò ni. irọ́ oyin ò ta sóbò a ní kọ́sítọ́mù àwọn máa ń gbé mọ́tò wá síbí ni. ó ti dáa ọlọ́run ó já wa ní òsokò owó sóbò débi tá a fi ra mọ́tò tá a mọ̀ gbé wá bí wá mọ̀ ṣe. mo bọ̀ sàmì jàre àbíkẹ́. ẹyin ò mú ní bọ̀dọ̀. fún mi ní ẹyọ kan tó ní kí o fún gbogbo wa. sáàrù sáàrù níwọ tí o tí ì mú eléyìí tán. mo ní kí n gbà yín o ní kí n fi ṣe extra tí n bá mi lè tẹ́sí mọ́ padà dé báyìí létà. Ah, ó mà ṣe o ọmọ tó yí ọgbọ́n. àwọn ọgẹ́ jẹun bá ń ra. yọ abẹ́rẹ́ abẹ́rẹ́ òun wo òun ló dàgbà jù bí ọmọọṣẹ́ dẹ̀ ni àwọn ọ̀gá ẹ̀ lẹ́wọ̀n. Ah, abẹ́rẹ́ ọlọ́run. which means pé kì í ṣe pé ó kàn dàgbà ordinarily ó dàgbà with problem right from the beginning torí pé tó bá yẹ bó ṣe ń ṣeré nígbà tó parí ẹ̀kọ́ ẹ̀ ní primary school tó lọ francis ni wèrè ká o ló fẹ́ ló fẹ́ ló sóbò kú sínú ọgbà mẹkáníìkì yìí o ẹyọ kan tó máa fún ẹnìyẹn ṣé bẹ́ẹ̀ tó fẹ́ sọ òrè ṣé tó bá jẹ́ òun ló fẹ́ sọ wàá kó méjì ní gbọ́dọ̀ rọ́wọ́ ẹ̀ ń bẹ̀ mọ́ ẹ̀dá tó ń dàkẹ́ kọjá sí di ẹnu ṣẹ́yìn. ẹ bẹ́tà bẹ́tà láìpù mẹ́rin àpò kan ni. máa mu sóbò. ẹ̀yin náà ẹ̀dá kò bó bá dọjọ́ mi ẹ̀ mọ́ ọkọ̀ ojú ṣiṣẹ́ ẹgbẹ́rún mi ọba bù o ti bá ọ̀rọ̀ ẹ débi tán mo ní sóbò tí ń advice ẹni ẹ. ẹ ṣe ọ̀gá o. ó jàre wàá tà jàre ń tiẹ̀. oníṣòbò yìí dé. nonsense. ẹ mú sóbò ẹ kò ń bẹ́ o. èbèèbè ah, ah. <laughs> ah, bó wàá tún ni. bó o ní kíni ṣé bí ìjẹ́ ẹnu ọ̀nà tí wọ́n fi ọ sọ o ti fẹ́ mọ kọjá àyè rẹ nulẹ̀ yìí o. o máa kọjá àyè mi nulẹ̀ àyín tí ò yọ yín jò yọ lónìí ẹ̀mí rẹ tí edo yìí madam kéke àti madam àgbà tí edo yìí àwọn àdúgbò pátápátá ẹ̀mí gbogbo yín ọwọ́ mi lọ́wọ́ ẹ̀ rèébé sí ẹ̀já fẹlẹ́yìn lẹ̀ ó jẹ́ àná tètè délẹ̀ tó ní ti ń pẹ́jọ aránù mi ti ń ṣépè. dípẹ́ káwọn nù ló tó ṣépè. kí wọ́n jẹ ọkàn ẹ̀mí rẹ báyìí ah dákun ṣé ìsọ̀rọ̀ mi di gáàsì ni àbí kò ra tí mo ní kọ́ ọkọ̀wọ́ ẹ bọ gáàsì ni tó bá jẹ pé eléyìí kò bá yí náà bóyá kó o bẹ́ẹ̀ mi wá gàrí díẹ̀ kémi kàn fi náàkì ẹ̀ káwọn náà lè nǹkan mú. ọmọ sí tẹ̀ ìfura rẹ pé o ah, ah. kí n bọ́ wá gàrí díẹ̀ kọ́ kọ́kọ́ fi rónú náà hmm. ah, sórí tí n bá lọ bu gàrí wá fún ọ tí mo kàn bù wá jọ́ méje ló fi. o tiẹ̀ wá tó tẹ́wọ́ gbà mi báyìí oṣù kan ni.

ó ti mú wèrè yìí ó kọ́ ló jáwé fún mi òpó nọ́ọ̀sì. I don't want anything to do with you. Sasha ò lè jọ́ tó wọ náà ò lè ṣàánú mi wọ́n ètò ṣe ń ṣe báyìí náà owó ṣáà ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kọ̀ I promise you I won't do that again I promise you I promise you I will never do that again èṣù tó lómi tí mo fi ṣe yẹn kò ní lómi mọ́ again you know how much I love you you know how how, how I care about you how I do everything about you please baby. I don't want to have anything to do with you. Go! Uh, Natasha, have mercy on me. No, they jaw. Oh, they jaw ìfẹ́ mi ṣàánú mi òde jọ torí ọlọ́run òde jọ I'm talking to you Natasha please talk to me baby name, uh, baby you know I can't do without you baby you know ṣe yí fún mi ṣe yí fún mi jọ torí ọlọ́run òde bá mi bá sọ̀rọ̀ òde jọ torí ọlọ́run bá mi bá sọ̀rọ̀. kọ́mi ló bá mi jọ mo ò ní padà o mo see see let me tell you the truth eh sori wo Natasha sori i'm telling you the truth now. tí o bá wà kẹ́fù bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yọ mú lè wára mi pa o kì í gbọ́ ọgbọ́n ṣe ibi mo ò dẹ̀ jó ò dẹ̀ dúró nàjọ́ torí ọlọ́run ò dẹ̀ jọ ṣe bí wọn ni mò ń bá sọ̀rọ̀ ò dẹ̀ jọ àbí kí ni gbogbo ilé gan-an kí ni mo tiẹ̀ ṣe gan-an kí ló lè tó ìgangan náà ah tó bá tẹ̀yẹ́ pé ṣẹ̀kan náà ni mo ṣe ò dẹ̀ dáríjì mi ò ò dẹ̀ jọ torí Natasha bẹ́ẹ̀ ò bọ̀chàmù ṣé nǹkan tí mo ní kò mú wa lélẹ̀ twelve spanner thirteen ẹ twelve thirteen ni mo ní kò mú wa. bọ́lá ń tẹ́tí spanner wa òkò mú. Sàrùnmí. ó ah. yẹ wẹ fún lówó. wà á fọ lówó farabalẹ̀ ẹ owó ni kókó. Ah, owó ni kókó o ah. tẹ̀sí rí àárọ̀ lọ́jọ́ iṣẹ́ la fi ń ṣe é lù wá kí n tètè kiri yòókù lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ james Àbíkẹ́ ọ̀rẹ́ ṣàmà ìjọba ojú ẹbí tàyè ṣá gbogbo ẹ nà ọ ọ̀rẹ́ máa ń jọ mí lójú ẹbí tàyè gbogbo ìgbà tí bá rí ẹ báyìí mo kí n bá sọ pé òòjọ́ kọ́sítọ́mà wa kọ́ òòjọ́ gidi gan bó ṣe rí gẹ́lẹ́ oní kọ́sítọ́mà yẹn ṣe rí. bọ̀dà Bísádé mo ti sọ fún yín pé èèyàn ṣèbejì ọ̀gá àti bímí náà mo sọ fọ́gá yín pé ewu ìyẹn ṣèbejì létẹ̀ wá ń wò mí bá wọn. àbíkẹ́ àbíkẹ́. ẹwọ ẹgbẹ́ rù mí o. àgbèrò ẹ iṣẹ́ òtún gbà tí ìbàgbèrò ẹ àìròjà báwo ni wọ́n ṣáà ṣàdúró jẹ́ ìgbèrò ẹ. àwọn ará ẹ̀rọ lẹ̀ ṣùgbọ́n. ẹ kú sẹ́ o. àwọn àbíkẹ́ bíkẹ́. sọ́nbọ̀ tuntun rèé. sọ́nbọ̀ tuntun. Ìsàdé Ìsàdé Ìsàdé. ló ti sọ́wọ́n bẹ́ẹ̀. ṣé òyìnbó ti wo àbíkẹ́ oníṣòwò náà ni. ìyẹn níṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀. bí mo ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe tiẹ̀ sínú ẹ̀ lórí. máa jókòó. máa jókòó. máa jókòó. lóde ṣáà pè é síbí ni ẹ ṣe fèsì ṣẹ́yìn. oníṣòwò ṣé kìí ṣe pé ògbà tí ń jẹ lọ́wọ́ kò jẹ́ fi bẹ́ẹ̀ pé. irú ọ̀rọ̀ wo ló sọ lẹ́nu à ń wíru ló ń wíru ẹ́ ṣé mo sọ fún yín pé ó jẹ mí lówó lánàá tẹ́lẹ̀ mo stop mo serious pẹ̀lú nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí àtìgbà tó ti ń wá sí yàgì wa tó ti wá ń ta zulu ju ọ̀rọ̀ ìlú ìta fún wa ọkọ̀ mi ẹ̀kọ́ tó ṣe mo nífẹ̀ẹ́ ọmọ yẹn mo fẹ́ fẹ́. mo sáré bẹ́ẹ̀ ó ní àdìsọ́ pé mo ń sọ ọ́ gbogbo bẹ́ẹ̀ jọ ń sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ mò ń wò ní méjèèjì tí ń tagi òun fẹ́ kó já bọ́ láti ẹnu ẹ pé ọmọ ọkọ ní ẹ àwọn ọmọ ọkọ ní ẹ tí èmi èmi kò máa fẹ́ ẹ sí nǹkan tó kẹ́mi àti kẹ́ èmi ní tèmi Natasha ló ń fẹ́ fẹ́ tó yẹ Natasha ló ń fẹ́ fẹ́ tó bá ti wà lọ létà tá a bá mọ̀ pé ìbejì ni wọ́n mo tún lówó ju ẹ lọ náà nìyẹn tó ti yẹ torí ọjọ́ orí mi jù ẹ lọ ẹlẹ́ẹ̀kejì ó bá mi ń diṣẹ́ mẹkáníìkì bí mi fẹ́ mọ̀ bóyá o kàwé àbí o kàwé èmi wá kọ́ tí o bá pé o wá kọ́ mẹkáníìkì bí ẹlẹ́ẹ̀kẹta Natasha ti bá ti fi ti dọ̀pọ̀ lówó ni ọmọ oníṣògbòmù ọmọ ọmọ tàbí kẹ ní gbogbo nǹkan tó wà láyé fẹ́ fẹ́ ní kókó tó bá ti lọ́ọ̀bẹ̀ kó sí wàhálà fẹ́ káfẹ́ ètò kí wọ́n nífẹ̀ẹ́ sórí nínú gbogbo ọ̀rọ̀ kátakátá tó tú kalẹ̀ sílẹ̀ yìí nǹkan ẹ̀yọ́ kan pé òun ni mo rí bá mú ìyẹn ni wípé ìfẹ́ ni kókó ìyẹn kìíní ìkejì tí ẹ̀ sọ̀kọ́ fún ẹ kí ni ọjọ́ orí mìtúsálà ní ṣe pẹ̀lú òye orí solomon wípé ojú mi lọ yẹn gbogbo ṣáájú mi kọ́ṣẹ́ mẹkáníkì òye tiẹ̀ fún kò tó tèmi. máa fẹ́ mọ yẹn o àmọ́ ẹ kọ́lá hm? ọ̀nà tí máa ṣe gbà àbí ọ̀nà tájọ́ máa gbà èmi àti ẹ hm? ọ̀rẹ́ mi ni ẹ ọ̀nà tá a máa gbà junior senior ni mo jẹ́ ọ̀nà tá a máa gbà tójú òṣè ní tiwi hm. tí ìṣe ní tẹ́bọ̀ ọjà lọ́dọ̀ ọmọdé yìí. fi dá mi mo sọ fún ẹlẹ́kọ̀ọ́ mo ní mo náà pọ̀lọ́ jù ẹ lọ ọ̀gá ẹ̀ mi jẹ́ mi. má lọ má lọ o ṣe.

kó dẹ̀ gbé lọ sọ́dọ̀ ẹni tó ní. ẹ ẹ. kí sínú ẹ lọ drop mọ́tò fún. ọ̀gá ló sọ̀rọ̀. sórí ẹ pé. ọ̀gá wa ní ìsinmi ọ̀gá wa lè. tó ń gbọ́ tí ò bá ti sọ́ka lé mi ló kù. irú irú ròǹbòrùn ẹ ìwọ tó jẹ́ parúgbó ara ló fún wa kọ́ṣẹ́ ń bì ẹ o ti ọmọ inú ẹ o ti káwọ́ sókè fún ọ̀gá ẹ nìyẹn. Sàrùmí o tó bá ti ní iṣẹ́ o gbọ́dọ̀ lọ́mọ. ọ̀gá ti sọ pé gbé mọ́tò yìí lọ fẹ́ni tó ní tó bá dẹ̀ ti tó bá bí ẹ̀rí má gbé lọ jẹ́ Yeah. Okay, all good. Yep, yep, yep, yep, yep, yep, yep, yep. Yeah. Yeah, mo ti service ẹ̀ tán. Mm. Ẹ ṣọ́ ọ̀pọ̀ iṣẹ́ dáadáa ṣá. Of course, perfectly okay. Ah, hope it's not something tí mo máa drive for some days tí mo máa ní láti mú padà wá sí. No, no, no, not at okay. all. Ah, ó ti pọ̀ jù. What's that? ẹ má dà mí lóhùn jàre onígẹ̀ tó yẹ kó máa ń wá síbi ó máa ń ta zobo fún wa i mean the resemblance is just too much i mean the first time tí ó kọ́kọ́ wá síbi ọ̀gá wa láti máa challenge ẹ̀ wípé ṣé ìbejì yín ni honestly. mi ò kí ń ṣe ìbejì. ah it's alright a jẹ́ pé méjì méjì lọ́lọ́ máa ń dáyàn nìyẹn. Oh, oh, oh. I could I could tell but really mo so sọ mo the resemblance is just too much Maybe carbon copy lẹ́yìn méjì and um, kò dẹ̀ ní pẹ́ débì I mean a ti wá ta zobo fún wa. Oh, mo dey wish láti meet ẹ but mo ní important meeting Simulo. Ah, That is how it is with you, Iron Mighty. you always have something you want to do. Eh? Exactly. <laughs> um, mo ní owó kan tí mo fẹ́ fi ran yín sílẹ̀ fún ọ̀gá. Oh. Natasha mo ti jí má fi owó kankan rán anybody lẹ́kùn. Um, dadi mi ò dé fẹ́ disturb yín ni. ẹ mi fúnra mi ti jí fúnra ara mi banko yẹn tí bá ti gbọ́rọ̀ owó báyìí mi ò lè sùn. ẹ̀bùn ó pé kò sí wàhálà ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ service mọ́tò ẹ̀ tán. bẹ́ẹ̀ ni sá. máa ride on lọ́ntì ẹ̀. thank you very much. Oh, daddy. yeah. it's all right <laughs> all right ẹ má jẹ́ kókó to tó tún gbé service o. Ah, it's all right no and, problem. Um, my regards to that other girl what do you call her name again. Abike. Abike. <laughs> all right drive safe. Thank you. <laughs> uh, Àbíkẹ́ ẹ̀rù ń lọ ojú ń lọ oníka dísà ejò ṣé tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò lè tẹnu mọ́ nítòótọ́ èèyàn burúkú ti bà èèyàn rere jẹ́ àmọ́ irú ọkùnrin tèmi ṣàn wọ́n Fẹ́mi ṣé tèmi mo dẹ̀ ń sọ fún ẹ wípé o ò ní ever regret wípé o jẹ́ tèmi. bọ̀dá bísádé ilé Ifẹ̀ nìfẹ́ kú sí kò sífẹ́ kankan mọ́ èmi ò sì lè fọkàn mi lẹ̀ kọkùnrin kankan kó wá sá mi láàké débi pé ń wà mọ́ ọ ké à ṣe gbọ́ bọ̀dà bísádé kò lè ṣeé ṣe. Abíkẹ́ Abíkẹ́ máa sọ bẹ́ẹ̀ kò sọ́nà lò ṣé èèyàn burúkú ti bà èèyàn rere jẹ́ mo fẹ́ kó mọ̀ wípé ọkùnrin tèmi yàtọ̀ ọkùnrin tèmi dẹ̀ ṣọ̀wọ́n sórí nǹkan tí bá sọ wípé báyìí ni bẹ́ẹ̀ náà ló ṣe máa wà ní ìrísí ẹni jàǹbá ọkọ̀ kọ̀ọ̀kan rárá àti rárá nítorí wípé ìfẹ́ òótọ́ òun ni mi sí ẹ mo nífẹ̀ẹ́. mo ń lọ lílọ sùn kò já mẹni tó ń sùn tà mo sì ń lọ lílọ jẹun kò já mẹni tó ń mọmí sùn bọ̀dà bísádé ẹ wò ìǹṣe ẹ mọ́ fìfẹ́ tàn mí. àbíkẹ́ ó lè ṣàánú mi ṣe ìfẹ́ rẹ̀ ń pa mí ọtí mi tó nífẹ̀ẹ́ gidi ni kò ń ṣèfẹ́ ọ̀ẹ́fẹ́ ìfẹ́ ni lásán ìfẹ́yẹlé ni mo nífẹ̀ẹ́ ọlọ́run gbà mí gbọ́ ṣí tèmi fẹ́ mi kó jẹ́ mi ní ìwé àbíkẹ́ jọ mo nífẹ̀ẹ́ tọkàntọkàn wa mo dẹ̀ ṣèbúra fún ẹ ní wákàtí wípé títí ayérayé ni màá fi fẹ́ kò ní sí obìnrin ní àfiwọ́ nìkan jọ. <laughs> Yes! Ah, ọ̀rẹ́ ó jẹ yakuya ń gbàdá wọn. ìwọ gan ya panda èmi nìkan kọ́. o ò lè fi àgbèrè lẹ. Ah, ó fẹ́ tú àṣírí ara ẹ̀ ṣàgò tó ń búgò jápa yẹn ti dára ní days. ká mọ̀ fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ o notice pé ọ̀rọ̀ mọ́tò mi ti fẹ́ máa affect business mi. mọ́tò wo ṣe tí ọmọ tí ó fẹ́ ra jasket nígbà tí ò bá mi ṣe gbọ́ gbọ́ má bínú ẹ̀gbọ́n ọmọdé yẹn ó ti wá ó ní lágbára ọlọ́run tó bá ti díjọ́ monday wọ́n máa ra jásikẹ́ẹ̀tì mi wọ́n á kówó fún má tètè bẹ́ẹ̀ ṣe mọ́tò ẹ̀ má bínú jù. monday náà ṣì pẹ́ ẹ́. má bínú monday ni ṣebí ni ni saturday abẹ́ ṣe ìjọ má bínú ṣùgbọ́n. tó bá tiẹ̀ gbé mọ́tò tiẹ̀ fún mi tí mo lò fún two days kí n ṣáà yẹ lọ gba contract mo fẹ́ gbà mo fẹ́ rẹ́ nìkan lóṣogbo kílé tó lè lo mọ́tò mi fún one month one month kẹ wàá jí wàá ru mọ́tò mi kò bí mi àlọ́ ò lè rí mọ́ gbé mọ́tò mi lẹ̀. wa tá a wọ̀ ń gbà tá a wà ń sùkúl. òbí gbà yẹn nìyẹn. wọ́n lọ kó sábà try. Ah. natasha kọ àbí mọ́tò wò lélẹ̀. àwọn kọ́sítọ́mù ẹ̀ náà. ẹ eh, kí ọmọ yìí. wọ́n ṣe sábìsì ẹni Natasha. Daddy. <laughs> <laughs> ṣe wà pa sá ẹ kú ìjókòó sá. dododo kí ló tún ṣe mọ́tò ẹ̀. <laughs> kò sí nǹkan kan tó ṣe mo kò decide pé bóyá kí n wá service ẹ o tún fẹ́ sáfìsì mọ́tò ẹ̀ ìjọ wo ló gbé mọ́tò yẹn kó mi. ìjẹta. doni Natasha ṣò fẹ́ mo fẹ́ bi ẹ́ léèrè kiri nígbà tó gbé mọ́tò yẹn kó mi ní ìjẹta ibo ló gbé lọ tí ó fi díù fún service again. mi ò drive lánàá èmi nìkan mo gbé lọ síbi iṣẹ́ bí mo dẹ̀ ṣe ń bọ̀ mo pé bóyá ó máa bẹ́tà kí n wá service nǹkan tó yẹ kí n fi kúrò lọ́fíìsì gan nìyẹn. o ò ní ìdí ẹ ṣòtì má jẹ́ káwọn mẹkáníkì kan máa fi ẹ jẹun torí o ti dán mọ́ mi mi ní dìsíìfẹ ah, ó yẹ kó máa gba iye ìgbà tó tí mọ́tò ṣe ń bi ṣùgbọ́n má ṣe yọnu. alright ẹ ṣe gan sir um, mo jáde mo wá bá yín gẹ̀ tẹ̀lé pé kẹ́ bá mi pín fáwọn ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ ń bí. ó ah, ó ga o ah, àwa ló lè service ò nídìí àti service eh, mọ́tò eh, ọmọ ẹ eh, bísádé. ẹ ká sọ. ẹ ká sọ. wá àtàwọn tó kù ẹ ẹ lọ yìí ó yá thank you so much um, ṣé mọ́tò yẹn fún yín problem ṣá. no it's all right um, ẹ jọ lọ fún àwọn yòókù mi nítorí thank you. ẹ ẹ ramsade ẹ dúró ń bẹ ẹ dúró ń bí tẹ̀lé mọ́ mi ni kí n gbowó oúnjẹ wa. mọ́ mi ni kí n gbowó oúnjẹ wa. bẹ́ẹ̀ni àrùn ah, ra nà wá. ẹ má ṣáájú wèrè jù tó bá rọyàn níṣẹ́ ẹrú wá fi tó mọ jẹ náà. tọmọ yìí wo náà fi ń jẹ ẹ máa dúró ọ̀rọ̀ tẹ́tí mi ti gbọ́ lórí pẹ́ oúnjẹ àwìn tó bá dẹ̀ já wà lájẹ yín lówó ni ẹ máa máa pò ìbí ìlẹ̀kẹ̀dín ni ẹ wá torí pé ẹ jẹ wá lówó ẹ gbọ́ná ṣọ́ọ̀bù wa mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá lọ ń gba wrong way tó jìnnà sílé yín kó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ bá mi mú oúnjẹ tẹ rà báyìí àwa wíta ìwé ẹ wá ní ẹ ẹ tó bá rán ní iṣẹ́ owó èèyàn máa fi tọmọ jẹ tọmọ kọ́mọ ẹ bá mi mọ́wọ́ jà rẹ tọmọ nìkan kan máa fi jẹ ẹ dá mi ló ẹ wá wàhálà o irú èèyàn wo lọ irú ẹ̀dá wo lọ jẹ àwọn ọmọ sẹ́ẹ̀rì ọmọ fa wàhálà báyìí ó sì ṣe bí ìgbà tó rí wọn. ìṣòro ẹ gbọ́ hmm. mi ò ní sọ pé mo gbọ́ tí n bá dá sí ọ̀rọ̀ tó ń sọ yẹn mi ni máa forí ko ti máa sanwó àmàlà yẹn bí màá mi jẹ gbèsè á lọ ẹ̀wọ̀n kankan mi. ṣé o torí ko mọ̀sánwó ló fi dá sí báyìí. mi ni a. tó bá wá tì lọ́pọ̀npọ̀n tó lọ fọ́ gíláàsì mọ́tò sí ẹ lọ́rùn kọ́. èmi ọ̀ dà mọ̀ kò kọ́la Eh. òun náà máa múlẹ̀ wọn kí lè tẹ̀lé eh. kó tíráyè kó fọ́ gíláàsì mọ́tò. a pé kémi náà mọ̀ fọ̀n sí gbà náà. ẹ wọ́n wà lẹ́ bá mi mọ ah, oúnjẹ ẹ kọ́ ẹgbẹgbẹ́. Ah, ah, ṣáà ní kọ́sítọ́mà ẹnu mi yóò. Um, I'm sorry Bisade. ẹnu mi yóò. sorry um, sista ẹ má bínú ẹ jọ̀ọ́. ẹ ẹ ǹlẹ́. Bisade sorry can I see you. ẹ lọ sí wọn. Nothing ẹ ṣeun bàbá. all right daddy. ọjà rẹ. ìyẹn kẹ́ mọ̀ pé mi ní ìfọ̀mọ́ bẹ́ẹ̀. Ladies. Hi, sorry. how can we help you? Sorry, just a minute with your friend, oh. Hello. Hi. Like I said, I'm Nathaniel, aka Fado, the king of money, the king of New York. Uh, this is one of my mommy's um, supermarkets. Oh, really? It's the lowest one, you know. You know, I just, like, I've been watching you since. like your gun, you understand? But like shape, baby. bàbá tí pèmí pẹ̀já mi lówó bàbá mi lówó bàbá tó mi gbówó lé èmi tún ṣiṣẹ́ kó wó yẹn stand ló ń wà yẹn stand àwa ń jayé lójoojúmọ́ àmọ́ táwa náwó sí yẹn stand kò fẹ́ lówó fẹ́ fowó bá ẹ jẹ́ fẹ́ tún ẹ ṣe I'm a very popular guy you can chat me on internet yẹn stand bíbí kí ni program ẹ next week bí akájọ ṣe lọ dùbẹ́ yẹn stand gbogbo ẹ ṣayé kí n jẹ́ káwọn tèmi tó wà ń mọ̀ pé ọmọ tí mo ṣe ń gbé ìṣọ́ stand. Are you mad? Are you crazy? kí lè fún mi nọ́mbà ẹ̀ kí ló ṣe ẹ́. ó fẹ́ gba you mi ó lè wá dùn mí o torí mi ò kí ń rágbàlagbà complex in order kíní kan tó rí bí nǹkan táwọn mẹkáníìkì ń ṣe workshop Oh crazy me, ṣé fún mi gbà you even have the guts to talk like blah blah blah, blah. Cape Town Johannesburg you kan ó ń to state méjì nínú country kan but if lè fi ń pe country ó lè and you go to the way you do there kí ló ṣe ẹ́ ọ̀rọ̀ kan ò tún dá lẹ́nu ẹ̀ ó ṣe bí ẹni tó ti ya What's the life because you want to talk to a woman or because you want to have my number? You keep saying shit? You keep saying trash? Oh my goodness, I hate someone with the, the sinful and I know what to say but mi ní sọ̀rọ̀. bíbí kí ló ń ṣe ẹwọ nǹkan tí mo wọ̀ látòkè sálẹ̀ flying gúúsì lélẹ̀ yìí. gúúsì jọ̀ọ́ má bínú kí ló sọ pé wọ̀. flying gúúsì. pronounce it gúúsì hello Gucci oh. pronounce it Gucci. it doesn't matter. Mara who are you ojú dẹ̀ gbà mí ti fáwọn tó ní ẹ́ ọkùnrin wo bóyá sọ̀rọ̀ bushi mara philippine you're just a disgrace. baby calm down kí ló ṣe ẹ́ disana kò mọ owó láti. disana oh i can't deal. oh no oh glory put his air there. kí la jù báyìí kí ló ṣe é ra ọmọ tá a máa ń sọ rèé o ẹ sọ pé mọ́nì ó wà ká fún ẹ ló ká gbé ẹ lọ pop champagne kí ló ń champagne. ẹ ọgbẹ́ kúbẹ́ ẹ lẹ́sọ̀sì làwọn ọmọ ẹgbẹ́ wa ṣá gbà mí ọmọ olówó lọmọ yìí máa jẹ́ o ẹ mo gbọ́dọ̀ try positive vest kí ló dé lexus gs three it's getting late so oh. I have to go now. Ah, ẹ jọ ẹ ṣe dúró bíi five minutes ẹnu nǹkan I became ní pẹ́ day. She èyí ni mo fẹ́ a ní ìtara yín sí ẹnu àwọn òkè nǹkan so. oh it's very true eh? jọ. èmi gan mi ò lè wait láti rẹ ntẹ̀mánìà ah, ó jọ mi ó jọ mi like I really want to see her. But you know I don't drive at night. Eh, yeah, yeah, we'll turn. So That's I need true. to go. Uh, well, um, we appreciate it, but uh, take time out of no time peter fi dúró náà. there always another time now. So. Ah, that's true that's true but what ó dùn mí gan. ọ̀gá lọ máa ṣiṣẹ́ jàre. alright go back to close by. Oh. mo round up lọ́gbọ̀n ni. alright there. Okay, drive safe. Eh? thank you. alright. bọ̀dá bísádé ẹ kú àtàárọ̀. Àbíkẹ́ Àbíkẹ́ ṣe bá ṣe sọ̀rọ̀ ẹ́ mo sọ fún ẹ wípé mo fẹ́ kó meet lady yẹn lẹ́nu ẹni tí mo lè ń sọ ikò ń ṣe èèyàn ìjẹpẹrẹ rárá èèyàn ńlá ni ó ti wá ti wá take time ẹ àkókò ẹ ó filẹ̀ fún ẹ ó jókòó síbi títí títí tí àwa bẹ̀rẹ̀ sí ní béèrè Àbíkẹ́ dà à ń retí Àbíkẹ́ á tó dé Àbíkẹ́ á tó dé kó dà náà. àwọn tí wàá lọ. àwọn hmm, máa díẹ̀ orí wa lọ́jọ́ kò síbẹ̀ yẹn kì í sì ṣẹ̀bi mi ṣèbọ̀rọ̀ ajé mo ṣe lọ ó ní wò bá sì tọ́jà sóbò ìtàn ní ìsìn kó wó pé àròyé lolúwa rẹ̀ ó lọ́mọ sí ń lé ló fà á. ọ̀rọ̀ ajé tó ṣe lọ ká ló bá lédi yẹn pàdé léni apart from wípé inú ẹ̀ á dùn wípé orí èèyàn kan tó jẹ́ pé Ọlọ́run dá yín tẹ̀sí jọjọ arín mo sọ wípé o máa fún ẹ ní owó ah! owó gidi. ibu owó. owó ńlá lẹni tí mò ń sọ oh. èèyàn ńlá lẹni tí mò ń sọ̀rọ̀ yìí she is classy she is rich O ní owó gidi Ah, ah ó dùn mí ó dùn mí ó dùn mí gidi gan ó dùn mí gan. ẹ mọ bínú bọ̀dà ah. Bísádé ẹ ṣé wọn wà ní ìpadà wà mọ́ ni. mo sọ fẹ́ pé somebody is classy somebody is rich she works with time àkókò ló fi ń ṣiṣẹ́ ẹ báwo ni mo kàn lè pé kí n sọ pé ah, o tún yẹ pé kọ́sítọ́mà wa tún níbí o tún ó kọ̀ pọ̀ mí lé ó pọ̀ mí lé ló ṣe dúró. ẹ mọ bínú ẹ mọ bínú Ọlọ́run ó ṣètò dáa sẹ́rí bí n bá pẹ́ délé ni ìyá àgbà ibi tí ṣe rí lásìkò tí mo wà igẹ mo ṣe wà mo ti pẹ́ ẹ ṣàjẹ́ tètè mo wá lọ ilé ẹ̀wọ̀ ẹ mọ̀ bínú. ẹ ká gbà pé yẹn ti lọ ná sọ̀rọ̀ mi yẹ ẹ dúró dè mí ìwọ ṣáàrè tó bá di jọ́ mi màá bẹ wọn pé kí wọ́n tún wá sọ̀rọ̀ mi yẹ ẹ dúró jẹ́ kí n fi yẹn bọ́ṣọ kò yẹ jẹ́ kí mi kúkú fi yẹn mọ ní ẹ̀ sọ̀rọ̀ mi yẹ bọ̀dà bí sáde. mi ò pẹ́ kíkọ̀ táyé bọ́ṣọ ni kí pàwọ̀dà kí n ẹ̀ ń sìn ní kò ń ṣe. iyún ò lè ṣeé ṣe kẹ́ wá lọ ọmọlé mi láago mélòó sẹ́rí bí ìbá délé ní ìṣẹ́jú márùn-ún sísì bí ìyá àgbà bá gbà mú wọ́n lu ẹ jẹ́ tètè mú wá lọ ẹ wò. kíkọ ọmọlé ẹ nínú ìṣe kí mo fẹ́ sùn sílé ẹ kíkọ ọmọlé ẹ lásán. ọlọ́mọ ká rí bó bá rí bákan náà bó bá rí bákan náà. Àbíkẹ́ Àbíkẹ́ what's going on. you know. You call molly. What's what fucking you big deal? No baby Moliere. Right? Look molly. me not Angel. angel ibi ló tún wà tó ń ronú oya get up come. Natasha mo bẹ sọ ní kọ̀kọ̀ mo bẹ sọ ní gbangba ó gbọ́ sí mi lẹ́nu ọjọ́ ló dé ń wò yìí ó lọ́jọ́ ń kájọ́ o ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ o tí ó bá yá tí n bá dàgbà tí n bá rí bí àgbà rè sọ fún mi báwo ni mo ṣe fẹ́ sùn nígbà tí mo mọ bí mo ṣe fi ẹ̀yìn lẹ̀ sí ṣaṣaṣa you're not happy you're not settled I, I'm, I'm not comfortable with that I'm not ó dà mo ti gbọ́ nítorí wípé àfẹ́kù ṣé àwa ní sùnmọ́ ni àbí kéèyàn má bàa kú báyìí kó wá ní òkè mi ò ní sùn mọ́ kò pọ́síbù kò pọ́síbù ah you're disappointed by men so ọkùnrin náà ló ṣì máa wà ọkùnrin ló ṣì máa wà ọkùnrin ló máa fẹ́ you just have to you have to run. mọ́mí mo ti gbọ́ but how can a woman satisfy a man? A man can never be satisfied. Likewise, a woman. O ò lè tẹ́ ọkùnrin lọ́rùn. The only satisfaction in a relationship is loving someone and being loved back. That is it, and that is true love. Automatic reciprocate. That is true love. And that's the only satisfaction you get from that. Um, mommy, báwo lèèyàn ṣe lè rí true love and báwo lọkùnrin ṣe máa understand póbìnrin love ẹ̀. ọkọ mi that is a very good question ṣórí tí obìnrin bá love ọkùnrin inú ìwà àti ṣe sí ẹ̀ ó máa máa ṣe sọ́kùnrin yẹn tó bá jẹ́ right person lọkùnrin yẹn ọkùnrin yẹn náà máa reciprocate òun náà máa máa fìfẹ́ hàn sí padà tó bá jẹ́ right person mind you oríṣiríṣi ọkùnrin ló wà o likewise obìnrin náà they have different different shapes different sizes different characters different background gbogbo nǹkan wọn ló yàtọ̀ lóríṣiríṣiríṣiríṣi ìwọ ló máa wá ṣe kíni ló máa wá èyí tí ó ṣe déédéé wàá wá mu ọ̀wá sì fẹ́ bọ̀ sí tó bá jọ o like I said earlier o máa reciprocate and you have to be very very careful Thank you, Mary. Thank you. You're always welcome, my love. You love me. Sure, it's bá sọ I can notice but we tó ti make látijọ́ joy. I mean that would be all lies. girl has nothing to offer you. In fact, tó bá ti agree láti dé ìsinmi, ó máa compensate See, that wouldn't be necessary. I know she. Hello. ആൻസി ആൻസി Oh, sorry. Bill. Oh, my, my bill. gbìyànjú títí pé kí n bọ́ sí ká àbí bó ò tiẹ̀ wò mí fẹ́ẹ̀ kan ọkàn fajúro. ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ gidi gan ó ṣẹlẹ̀ gidi gan. kí mo ṣe. èmi àti èmi jẹ́ àtìkẹ́ náà kí ni mo ṣe. kí ló ṣe mo sọ fún mi kí ló ṣe. káàkiri kàkà á ti tó amẹ́mí ọ̀sán fún ibo ló wà ní ilé tí mo wà mo sọ fún mi etí wo ló ń bá mi gbọ́ bí pé ìwọ tí mo fẹ́ fẹ́ mi ò mọ́lé mi ò mọ́ ẹ ah, that's not all. bí Sádé mọ̀ bí mi kì í ṣe pé kò wù mí náà kó mọ̀ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tí ìta sì tèmi ni tí ì tó àsìkò ó sọ pé ìgbà wo gangan ni ó máa tó àsìkò nǹkan tó ti ń sọ nìyẹn láti ìbẹ̀rẹ̀ náà kò tí tó àsìkò kò tí tó àsìkò kò tí tó àsìkò. èmi mọ̀ dájú pé kò ní pẹ́ kò ní jìnnà. ṣùrì tó bá jẹ́ pé ní tòótọ́ mo nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí o ṣe ń sọ tí o ṣe ìfẹ́ ìtàn lásán lómi sí mi àbíkẹ́ ọ̀la ọlọ́la mo ní láti lọ lé anything otherwise ó ń bí ohun tán mi ṣùgbọ́n. Àbíkẹ́ má sunkún mọ́ <laughs> ẹ má sunkún mọ́ àmọ́ ó yà mí lẹ́nu <laughs> ah, wípé obìnrin lè dàgbà tó ẹ ó dẹ̀ rẹwà báyìí ó dẹ̀ tí ì mọ ọkùnrin ah, ah, ìyá lẹ́nu gbàlùjẹ fún mi o. ò ṣe sọ fún mi ká ló sọ fún mi mi ò tiẹ̀ ní ṣòpò sọ kí mo tiẹ̀ fẹ́ ṣe rárá. kásẹ̀ tí mo ní ìṣe tó bá yá ọ lọ mo nífẹ̀ẹ́ rẹ mo kọjú mi sóra lẹ̀. àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ èmi náà nífẹ̀ẹ́ àbíkẹ́ mo nífẹ̀ẹ́ ní tòótọ́ mo nífẹ̀ẹ́ gidi gan ni sori má sunkún mọ́ jọ pẹ̀lú gbogbo ilé tó wá ṣẹlẹ̀ sori mo á fẹ́ fi dá ẹ lójú báyìí mo dẹ̀ ń ṣèlérí fún ẹ wípé mi ò ní ẹ bá mi ò ní fi ẹlẹ̀ títí láéláé ṣùgbọ́n jọ̀ọ́ torí ọlọ́run wọn sunkún wọn Àbíkẹ́ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ gidi kan Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́ mo nífẹ̀ẹ́ sunkún wọn sunkún wọn olólùfẹ́ mi ọ̀hún. àgbà tó ń ta recharge card náà rèé kéèyàn má lọ ṣèrè o ọmọdé yóò dẹ̀ ní fóònù mo bá pè kí n bèrè bóyá lé wọn rèé kó tiẹ̀ bọ́tà sí mi wọn máa léwu téèyàn bá lọ kanlẹ̀kùn lé sójà o wọlé kò lè jẹ́ léyà àgbà rèé kéèyàn tiẹ̀ má lọ ṣèrè ẹ́ kí n lọ kọlẹ̀ kó lé sójà báyìí wàhálà ni o ọlọ má kọlẹ̀ kó náà. Tani. Ẹ káàsán. Ẹ o. Ẹ jọ mò ń béèrè Àbíkẹ́. Àbíkẹ́ àbíkẹ́ ìràárín yìí kọ́ <laughs> ẹ ti sọ pẹ́dáyìtì nù ìràárín bí ẹ ṣe ń wo ilé tó dúró dáadáa yìí ọjọ́ ilé tí àbíkẹ́ lè máa gbé. èmi náà ò rò bẹ́ẹ̀ náà àmọ́ ṣé kò ṣe bíi ní nọmba two cherry lane. nọmba two ìràárín náà nọmba two. address tí mò ń bọ̀ rèé. Ah, mo ti mẹ́tẹ́ béèrè Rebecca ni ó náà ní máa pa owó kan tó bá ti dùn mọ́ra rẹ̀ <laughs> ẹ wọlé. mi ò béèrè Rebecca àbíkẹ́ ni ẹni tí mo ah, fi. àbíkẹ́ lẹ́yìn mọ̀ sí lọ́dọ̀ yín Rebeka ní lọ́dọ̀ tí a ń rárìn eh. ẹ wọlé. ẹ ṣeun bọ ẹ ṣeun bọ. ọgá o yìí ìyá àgbà ojú richard kadiri mèrè wà ní ṣe richard kadiri. Ah. Ah, bọ̀dà bisade <laughs> ẹ kó jókòó ó ní ẹ máa bọ̀ lókè kí sí máa bọ̀ lókè. ẹ eh, abẹ́yìn kẹ́ ń béèrè àbíkẹ́ ni. ẹ mi eh, eh, ni mà. ẹ ah, ó ní ẹ máa bọ̀ lókè. all right. ṣé onírànù ti ń bẹ́ ń tà sí ọ̀yọ́ lẹ́nu. Hmm, not at all kò yọ mí lẹ́nu. torí kòbókòbó ẹ pọ̀ ó lè pé ẹ fóònù lówó bá. ara kò mọ̀ sọ bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé ilé olówó ọ̀gbọ́dọ̀ rí báyìí kéèyàn mọ̀ ní ṣùgbọ́n ṣùgbọ́n tí a <laughs> ẹ jẹ́ àlọ́. ẹ ṣe wọn ẹ ṣe wọn. ẹ mọ̀ rọra o. ẹ máa wọlé wọ ẹ máa wọlé wọ. ọ̀dà bí sáde ẹ kú ìjókòó ẹ wò kò ní pẹ́ dé o kò díẹ̀ sẹ́gbọ́ sẹ́yìn jẹ́ ara yín. mo tó ń padà bọ̀. ń ṣe mí àbíkẹ́ ni mo wá wá síbí. ilé àbíkẹ́ ló wá ilé tèmi Natasha náà ló wá. no no no no no kò kò possible now i mean mo béèrè lọ́wọ́ ẹ̀ severally ó dẹ̀ sọ fún mi pé òkè ń ṣèbejì. ìbejì ni ìbejì dẹ̀ tó kọ́. How are you? I'm, I'm fine. Please sit down. Jókòó. Lóòótọ́ ńgbà tí mo bí ìbejì ni mo bí. Gẹ́gẹ́ tí mo bí àwọn méjèèjì sílẹ̀ tán báyìí. Bí nǹkan ṣe ṣẹlẹ̀ sí olódùmi yẹn, bí wọ́n ṣe rò ti kú nìyẹn. Ìròyìn yìí ni wọ́n fún bàbá wọn lọ́jọ́ náà lọ́hùn-ún. Òun ló jẹ́ kí bàbá di olóògbé because tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá wọn ní high blood pressure bí bàbá wọn ṣe sọdá sọ̀hún ni àwọn dókítà bẹ̀rẹ̀ ìgbìyànjú lórí ọ̀rọ̀ tèmi ló di wípé kí n mo jí padà sáyé kì í ṣe pé bóyá mo kú o mo kàn wà nǹkan ṣé ọ̀sìn àmọ́ ìkejì òun lọ́jọ́ náà lọ́hùn kò dúró òun nìkan ló wà láyé. mami mami mami olórí gbọ́n gbogbo nǹkan tẹ sọ o but um, mo fẹ́ kẹ́ tún là mí lóye lórí nǹkan kan i mean mo ò ní mọ Natasha mo dẹ̀ mọ Àbíkẹ́. sori Natasha ni mo sọ àmọ́ Àbíkẹ́ yẹn ni orí kì í ẹ̀. And, oh, how was she? Báwo ló As in, mami. No, the intonation no mummy no they, they are two different people. bisade iwọ ò ṣe fi intonation lẹ. wọn ní òfin yún lẹ náà. <laughs> ẹ ṣe oje mọ mi sórí bisade kò ṣẹlẹ̀ rí òní délé ayé kọ́rọ̀ sì lè dùn la fi ń pè ń káyè èsì ọ̀ tètè nàtàṣà àtàbíkẹ́ èmi tí mò ń jẹ́ rẹ́rìn-ín hm? ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àǹtí Natasha. <laughs> Auntie Rebecca. Ẹ jókòó. Ìmọ̀ràn kan mo tẹ̀ wá ní kí n gbà ọ́ lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé òsọkùnrin dé. Hmm. Ìmọ̀ràn. Irú advice wo nìyẹn? Ìmọ̀ràn náà ni pé torí gbogbo ọkùnrin tí wọ́n fẹ̀yìn sí ọ tí wọ́n ṣe I love you, I love you, I love you, I can do it, I can do without thing, I can dáná mọ́tò lẹ́nu torí tiẹ̀ gbogbo wọn ẹ̀tàn ni irọ́ wọn ń pa fún ọ sórí torí bó o ṣe rí àti pé àwọn òbí rẹ lówó irújẹgbọn wọn mọ sátẹ̀lé ọ ìmọ̀ràn tí mo wá ní lórí ẹ̀yìn mọ̀ bí ó bọ̀ ọ́lá mu. àti Rebecca ẹ bá mi sọ̀rọ̀. ó bá ní sọ ah, ah. èmi ò bá ní kó kúkú fìwà jọ Jésù. like how. Hmm, kó o sọra rẹ nù pátápátá kí n sọra mi eh. are you trying to tell me to get lost. Hmm, kì í ṣe pé kan lọ́ọ̀sì tán pátápátá kọ̀ọ̀kan lọ́ọ̀sì díẹ̀ náà ni kó sóra rẹ nù kó rẹ́ra rẹ ńlẹ̀ pátápátá sórí gbogbo à ń gbérun sórí à ń ṣe irun ojú tí ń gùn dé sánmọ̀ à ń wọṣọ ìgbàlódé kó o pa gbogbo ẹ̀ tì kó o mú wọ̀ mú kó jẹ́ pé bọ́lá ń ṣe dọ́ bó o ṣe wá láti ọ̀run ló sì mọ̀ múra bá wọ̀ gan-an wo àwọn aṣọ jọ̀hún ní kọ́ mọ́ kó ọ̀run kó ṣe pé irun ọmọ àdàmú gan-an wọ́n ò rí ọmọ òní ọmọ mọ̀ kó wọ́n lọ́mọ àwọn kọ́ rẹ ra alẹ́ rẹ ń lẹ̀ pátápátá um, ẹ mọ nǹkan aunty Rebecca mo understand nǹkan tẹ́ ń bá mi sọ cause there is this particular guy tẹ́mi gan like tí mo trip fún níbi tí mo ti máa ń ṣe mọ́tò mi bọ̀ ẹ̀rù ń bà mí àti lọ́ba kó má yẹ kó máa ṣe the same thing táwọn tẹ̀yìn wá yẹn ṣe fún mi. kò lè ṣe bẹ́ẹ̀ ìdí tí òfin ní ṣe bẹ́ẹ̀ ni pé ó sọ̀rọ̀ ààrẹ do tíátà ni onítíátà. bẹ́ẹ̀ ni ó pàwọ̀dà tó yẹ pé bó o ṣe rí béèyàn bá padà rí ọ mo ò tiẹ̀ nímọ̀ pé wọ́n ni mọ́ irú nàtàsá nàtàsá tá a mọ̀ pé ọ̀hún ó gbẹ̀yìn òtí sẹ́gbẹ́ kan ó wà wọ́n kọ̀ ọ̀bí lẹ́ẹ̀kan ọmọ jẹ́ ó wà rìn jìnnà níbi tẹ́nìkan kan ò ti mọ̀ ó wà ṣe bí ọmọ tí ò tiẹ̀ níbi tí ò níran tí ò tiẹ̀ fowó tọ́ tí ò fọwọ́ kan owó rí láyé rẹ̀ tó wá rọ́kùnrin tó bó wá rí ọ̀ngbà náà tó lò wù ó tó lò nífẹ̀ẹ́ rẹ̀ ó tó ní wọ́n lòún sáfẹ́fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ gangan ló nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú tó yẹ kó o fẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tí ń ṣe kinní nìsín ẹ̀bùn gbogbo wọn bẹ́ẹ̀ ni Natasha Natasha mo sì sọ bẹ́ẹ̀ náà mo ní sẹ́yìn jẹ́ mọ̀ràn tí yọ̀bọ̀ ọ̀la mú o. natanata bóò ni ọmọ àlùbáríkà mo ti wọ̀ ní sitting room kejì mo ti gbé e dé o wò ó nítorí ọ̀rọ̀ rẹ n o lè sùn o le wo. really? àwọn tá a jọ sọ nínú o rí pé ń já tán-tán first grade ní nkan rú ẹ̀rì ó tiẹ̀ lè mọ̀ láìkè yìí òun gùn. so orílẹ̀ mo ní ọ̀la ìkẹ́ torí orí pé funfun ni kini. ni. Aunty Rebecca eh? what is all this kí mo fe fi àwọn rag te ko wa te ní kí n máa wò. Natasha Natasha mo gbàgbé tá a jọ sọ o ebe ah, ah, àtijọ́ sọ tí mo ní kó sọ́ra rẹ nù kó o lè bá ríra rẹ èyí tó fi sọ́ra rẹ nù rèé tó bá ń wo gbogbo eleyi kò si yàtọ̀ ń bẹ ṣùgbọ́n bá ti kó nú eleyi ah, ní tá à ń fẹ́ lọ́tẹ̀ àlọ́. ẹ eh, ẹ eh, hold on kí lè ń tọ́ láti sọ fún mi ẹ kó àwọn aṣọ èkísà àbí kí ló ń jẹ́ ẹ kó wá fún mi kí n máa wọ̀ ọ́ all in the name of pé mo wá true love. bẹ́ẹ̀ni ah, ntọ́mọ wọ̀ rèé tó o ti gbọ́ tó bá ṣe pé òórùn ti rùn ni ló fẹ́ kọ̀ láyà ẹ̀yìn ìbọn ọ̀fọ̀ náà tún tajé ṣe lára rẹ̀ ní fún mọ́tún pàfíìmù sí i tó bá ẹ̀pọ̀ òórùn ní dààmú rẹ̀ wọ́n bọ̀ ọ̀fọ̀ tó ti tán. bọ́ mi ò understand eléyìí báyìí kí ni mo máa wọ nǹkan báyìí jáde lọ́sibítù. ìtọ́wọ́nu ní bá ti fọ̀ tán ní ìsìn tí ń fọ̀ tí ń bọ̀ tún jíìkì tí mo fi jíìkì fọ̀ bó ti mọ̀ wọ̀ nù. ah I don't think I can cope. ah ó kóòpù nínú àwọn adé. I don't get. ah ọ́ ah, gẹ̀ẹ́tì ni o ọ́ yà gẹ̀ẹ́tì ni ṣé ìwọ̀n tá a ní kọ́ mọ́ sọ èdè ló ṣe I don't get I don't get ẹ́ ń gbọ́dọ̀ di òyì ọ bó ti wọ ilé inú o ti gbọ́ ó ń ranù wo ìyá oníṣòbò mo ti bá a sọ ìsìn wọn bá ti yá kí wọn á kókè sóbò tó mọ kiri. èmi máa kiri. tó ah, ah. ti máa gbogbo tá a sọ ni. ẹ hold on aunty Rebecca kí n ẹ mi get kí n fi ṣe ọ́fíìsì sílẹ̀ kí n fi mọ́tò sílẹ̀ kí n gbé nǹkan lórí kí. wo iṣẹ́ ọ́fíìsì nìkan kò fi ilẹ̀ gbogbo ohun tó bá mọ̀ ṣe tọ́jẹ́ ta alákọ̀wé ló fi ilẹ̀ ń tọ́ mọ̀ kiri nu tí o bá ti ṣe tán ní ìsìn níbo ṣe gbọ́ ẹ̀ bí ó ṣe jẹ́ nu ọ̀wọ̀ sọ yìí o kiri sóbò sórí ẹgbẹ́ náà ìgẹ́ẹ̀dì ayé ó fi gbogbo ẹlẹ́tọ̀ ọmọ sùn èdè mò ń bá wà láàkì dandan o gbede o si kiri sóbò o si wọ̀ sàn kí lọ́wọ́ adé látàrọ tòlúwa rẹ̀ ti bóde nle nígbà bá ṣe tọkàn wá sún ìyànba ìyára àwọn èdè tán ló jẹ́ tó bá jẹ́ pé èèyàn ló sọ fún mi wípé irú àwọn obìnrin bíi Damnat I'm sorry Abike balwa, wà ní ilé ayé mi ò ní gbàgbọ́ and it will be know to that extent all to find true love I mean, that's that's that's unbelievable. Bisade. Um, Eh, Natasha tèmi ìyẹn àbíkẹ́ tiẹ̀ ó ti jẹ́ kó yé mi wípé òun ti find the true love o ní báyìí àwa gangan wá fẹ́ mọ̀ bóyá ìwọ gangan ṣé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ dénú right right. Yes, ma'am. mm. ló ṣe yẹn ọmọ àlè alpha abisade àdìẹ kí ló dé pé ìwọ nìkan láàrin àwọn ọmọ méjì bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí àgbà tó ṣe kíní ìfọmọ yìí. ẹ ká sọ wa ṣé wàá pa. Ah, ah. ṣé wàá pa màá gbé nǹkan mi ìyàwó wa ìyàwó wa. Ah. Holy God. Ah! ọ̀rọ̀ wọn ṣe dáadáa báwo ni. ìwà onífo oníwà sílé ẹ̀. mechanic mechanic mechanic mi dọ́jú alẹ́. àyàmà mechanic àyàmà mechanic engineer kọ̀ọ̀kan náà ni. àyàmà mechanic. kí ló ṣẹlẹ̀ ẹ wà ok ẹ bẹ́ẹ̀ mi náà wà nǹkan kan tẹ́mi náà lè. ṣe lè àmọ́ àmú àyèmí ò mọ gan.